Otasansan rédíò and TV. ohun tá a fẹ́ sọ gangan lórí ètò lénìí òun náà ni ibi tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá iṣẹ́ dé eh, àti iṣẹ́ ìwádìí tí wọ́n bá iṣẹ́ ìwádìí dé àti ohun tí àwọn èèyàn ń sọ lórí ìṣẹ̀lẹ̀ yẹn àti ibi tí iṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá iṣẹ́ ìwádìí dé òun náà ni a fún yín lórí prógrámù yìí eh, ṣùgbọ́n àwọn ìbéèrè kan wà gẹ́gẹ́ bí oníròyìn eh, n tó ń rọ àwa lójú òun ni wípé eh, ìṣẹ̀lẹ̀ kú ọ̀mọ̀wé Richard adéorí ọ̀kín ìdòwú wọ́n jẹ́ èyí tó ń ṣe ìyàlẹ́nu tó jẹ́ kàyéfì fún pàápàá jùlọ irú èmi yìí torí pé lára béèrè tó ń tawọ́ tasẹ̀ nínú mi ò ní wípé kí ni kókó ìpàdé tí wọ́n ní ọmọọba Ẹniọlá oyè oyè oyèyọdé àbí oyèyọdé ọmọọba ìlú èjìgbò kí ni kókó ìpàdé tí ó pè sí ilé rẹ̀ tó fi pe olóògbé Richard Eniola pé kó wà níbi ìpàdé yẹn tó wá jẹ́ pé lẹ́yìn ìpàdé yẹn òun náà ni ìṣẹ̀lẹ̀ kú Richard adèrè ọ̀kìn ló ṣẹlẹ̀ kí ni kókó ìpàdé yẹn dẹ́n àwọn wo náà wà nínú ìpàdé yẹn kí ni láríjà pàdé yẹn àwọn ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ nínú tèmi nìyẹn lára àbéèrè tó ń tawọ́ tasẹ̀ nínú tèmi bí ẹnìkan ò ní pé ó yẹ ká mọ ìdí tí wọn ò fi fẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kó wọlé síbi sí inú ilé ọmọọba Ẹniọlá kí ló tí wọn fi fẹ́ kẹ́nìkan kan wọlé síbẹ̀ tó fi mọ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ olóògbé gan wọ́n ní wọn ọ̀kọ́ fẹ́ jẹ́ káwọn wọlé sí inú ọgbà ilé ọmọọba yẹn kó tó di pé òun wá introduce ara àwọn gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ nìyẹn àti tó tún jẹ olùbádámọ̀ràn pàtàkì fún gómìnà pé náà tó wọlé kí ni ó fà á tí káwọn èèyàn wọlé síbi ìpàdé yẹn sínú ilé ọmọọba yẹn lára àbẹ̀rẹ̀ tó ń tawọ́ tasẹ̀ nínú èmi gẹ́gẹ́ bí bísẹ̀lẹ̀ yẹn ṣe lọ òun ni wípé a gbọ́ wípé wọ́n ní wọn àkọ́ wọn àfẹ́ pé wọn àjẹ́ kí àwọn èèyàn kí wọ́n lo kámẹ́rà fóònù kámẹ́rà pé wọn àjẹ́ káwọn èèyàn yóò fi fóònù wọn wọn àjẹ́ kán fi ya fọ́tò tàbí ya fídíò níbi ìpàdé yẹn kí ló dé kí ló fà tí wọn ò fi gbà fún àwọn èèyàn láti lo láti kámẹ́rà tàbí láti ya fọ́tò láti ya fídíò níbi ìpàdé yẹn ara béèrè tí ó ń tawọ́ tasẹ̀ nínú mi nìyẹn tó ń ṣe mí kàyéfì lára rẹ̀ náà ni wípé kí ni ó mú gẹ́gẹ́ bá a ṣe gbọ́ o kí ló mú ọmọọba ẹni ọmọọba Ẹniọlá Oyèyọdé kí ló mú un láti sọ fún ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ wípé kó yìnbọn kó yẹ ìbọn ọwọ́ rẹ̀ wò kí ló fà á kí ló bí yẹn ara àwọn ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ nínú mi nìyẹn a sì gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ agbẹnusọ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n jẹ́ kó yé wa wípé kò sí kí la lè pè é kò sí ní tó ní kí irú ẹ̀ṣọ́ aláàbò yẹn kó mọ yẹ̀bọn wò níbi irú tí àwọn èèyàn pọ̀ sí yẹn nígbà tí ò sí tó tí ò sí àpẹẹrẹ pé bóyá wàhálà kan fẹ́ ṣẹlẹ̀ àbí wípé kí ló lè fà á kí ló lè mú ọmọ ọba Ẹniọlá eh, Oyèyọdé láti sọ fún ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ wípé. Tch, kó yìnbọn kó yẹ̀bọn wò tí ẹ̀ṣọ́ aláàbò náà wàá yìnbọn gbígbìmọ̀ tí ó yìnbọn tó lọ yìnbọn mọ́ ẹni tí wọ́n jọ kúrò nínú ilé tí wọ́n jọ ṣe pàdé tí wọ́n jọ parí ìpàdé papọ̀ àrí àti pé ṣé ẹ dókítà ọ̀mọ̀wé Richard Adereokin sóò nìkan ló wà níbi ìpàdé yẹn ní sóò nìkan ló wà níta lásìkò tí ẹ̀ṣọ́ aláàbò yẹn tó yìnbọn ni tó wá jẹ́ pé ọ̀mọ̀wé Richard ni ìbọn ni ó yìnbọn mọ́ nígbà tó wá yìnbọn yẹn kí ló mú tó fi sá lọ tó fi ń sá lọ wọ́n ní bá a ti gbọ́ wọ́n nígbà tó yìnbọn yẹn tó rí pé ìbọn ti ba ènìyàn ọmọ ọmọwé Richard adéré ọkì ìdòwò wọ́n ní bó ṣe fún eré nìyẹn bó ṣe ń sá lọ nìyẹn wọ́n láwọn àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbà tí wọ́n bẹ̀rẹ̀ gbà tí gbà tán rí mú ni ó mú kí ọlọ́pàá tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò fún olóògbé ẹtí wọ́n ní kó wọ́n máa sọ ah, tẹ́nìkan wá yìnbọn mọ́ gbà tí wọ́n lélélé ẹni tó yìnbọn yẹn tí wọ́n bá bí ẹ̀ṣọ́ aláàbò Richard Richard adéorí ọ̀kẹ́ tọ́jú ọlọ́pàá ṣe yìnbọn mọ́ ẹni tó ń sá lọ nìyẹn tó yìnbọn mọ́ dókítà pé ó ah, lè sá lọ o <laughs> níbo ló gbọ́dọ̀ sá lọ kí ni fún wọn máa wí ní station bó ṣe gbìyànjú láti yìnbọn mọ́ ẹ̀ṣọ́ aláàbò yẹn ní ẹsẹ̀ nìyẹn kó lè dúró ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí ìbọn bà lára tiẹ̀ náà tá a gbọ́ ni pé òun náà padà di olóògbé so àwọn ìbéèrè yìí ó ń tawọ́ tasẹ̀ nínú mi tó sì yẹ kí eh, a rí dáǹsì lórí ìṣẹ̀lẹ̀ ikú Dr. Richard Aderiokindowu bẹ́ẹ̀ ni kí wàá ní àwọn èèyàn ń sọ kí làwọn èèyàn ń wí ẹ jẹ́ ká mú díẹ̀ wá fún yín nínú ọ̀rọ̀ táwọn èèyàn sọ. Eh, lórí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀mọ̀wé Richard adéorí ọ̀kìn ìdòwú wọn ní ẹnìkan ní gani ganiyu adéyẹmí wọn ní kí ọlọ́run fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa bọ́láńlé olúkáyọ̀dé àwọn ní ẹ̀yin ọlọ́pàá ẹ rí i dájú pé ẹ mú ọmọ ọba ẹni ọlá tó ní kí wọ́n rìlíìsì ìbọn fún adéorí ọ̀kìn ọlọ́jẹ̀dé àkànkẹ́ àwọn ní ọ̀gá hmm, nítorí ipò òun ayé fáyé saheed sọlá àwọn ní justice for adéorí ọ̀kín uh, eh, paysetter ps justice for adéorí ọ̀kín nítawọn sọ nìyẹn eh, ẹlòmíín ìyẹn bọ́lá ak àwọn ní ẹ jọ̀wọ́ bbc news bá wa pè federal lagos to Ibadan. kó má jẹ́ ká máa ṣe roadblock nítorí àkómọ ọlọ́pàá tàbí sọ́jà yàtọ̀ nínú àwọn ajínigbé ọ̀tọ̀ ni tí ènìyàn sọ ń tiẹ̀ abọ́lájí ààrẹ arówólò àwọn ní ìtàjẹ̀sílẹ̀ tó ń da orílẹ̀-èdè láàmú gangan nìyẹn hmm. hmm. adeleke ọpẹ́yẹmí peter àwọn ní ohun gbogbo ó yé ọlọ́run sodiq ogunranti àwọn ní justice adeore ọ̀kín alhaji akewula àwọn ní àwọn olóṣèlú ọ̀rọ̀ wọn kí a fi sẹ́nu ká dákẹ́ ni bí wọ́n bá bí wọ́n bá parí ìjà báyìí ìgbà yẹn gan ni ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hmm. Adéníkẹ́ Ajímàtì àwọn ní ṣètòrí ipò nínú òṣèlú lẹ́sẹ̀ yìnbọn para yín lẹ́sẹ̀ yìnbọn para yín ọ̀gá o ilé ayé ilé asán kí ni máa yí gan wà ń wá nínú òṣèlú Ọlọ́run ti fi ààyè sílẹ̀ fún ẹ láti jẹ́ ènìyàn láyé àwa òbí ẹ jẹ́ kí a máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ àní fojú sunkún àwọn ọmọ wa o. Hmm adẹnìkan jimati àwọn ni wọ́n sọ yẹn eh, amos rose àwọn ní ṣùgbọ́n hmm, ó yẹ kí wọ́n kó gbogbo àwọn tí wọ́n wà lábẹ́ ìpàdé yẹn pátápátá torí kò sí ìbẹ̀rù ọlọ́run lọ́kàn gbogbo wọn ìpàdé kú ni wọ́n lọ bá ẹni ẹlẹ́ni ṣe ha àwọn òṣìkà ti ba nǹkan tó dára jẹ́ amos rose ni wọ́n sọ yẹn adékẹyẹ ọláyínká olúwaṣeun àwọn ní ìgbà yín ìgbẹ̀yìn ayé la wà yìí ayé ìgbẹ̀yìn ayé la wà yìí ayé agbára ṣùgbọ́n sú gbogbo rẹ̀ lọ ju gbogbo rẹ̀ lọ ẹ jẹ́ ká ní Jésù Gbàdàmọ́sí hmm. eh, Oyèwálé àwọn ní ṣe birthday fifty years in throne ni wọ́n pe àwọn ni wọ́n pe wọ́n sí hmm. èwo tún ni meeting tí wọ́n lọ ṣe nílé Ẹniọlá Sanyaolu Abdulgafar Ọlámilékan wọ́n ní gbogbo olóṣèlú pátá igbákejì èṣù ni wọ́n o hmm. <laughs> Okùnọlá Bínúyọ àwọn ní ẹranko lọ́pọ̀jù nínú àwọn olóṣèlú yìí Joel Root àwọn ní ṣùgbọ́n hmm, nígbà tó jẹ́ pé nígbà tó jẹ́ pé ọ̀daràn ló pọ̀ nínú wọn àwọn tó yẹ kí wọ́n rí nígboro kí wọ́n máa lẹ̀kùn mọ́ àwọn ni wọ́n ń padà ṣe bàbá rere bàbá kẹ̀ fún ẹ̀yin nù ọlọ́ọ̀nù. Hmm. Asiru Kẹ́hìndé àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ òsì bẹ̀rù ọlọ́run. Margaret Akíndùtúrè wọ́n ní wọ́n ti pa àwọn kan lẹ́kún ẹ̀san máa ké láìpẹ́ oríṣiríṣi ọ̀rọ̀ òun náà ni àwọn èèyàn ń sọ lórí ìṣẹ̀lẹ̀ kú o. Eh, ọ̀mọ̀wé Richard adéorí ọ̀kìndòwú tí ó dolóògbé ní ìlú èjìgbò nípínlẹ̀ ọ̀ṣun ó lágbára o ẹ jẹ́ ká mọ èrò tiyín ẹ jẹ́ ká mọ ìwòye tiyín lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò kájọ ká kájọ gbé yẹ̀ o ṣùgbọ́n o eh, iléeṣẹ́ ọlọ́pàá eh, wọ́n ní àwọn ti náwó gan ọmọ ọba Ẹniọlá